òun ni ìtàtúmúwá lénìí ohun tó náà fi hàn mí mo rí i pé bí igbó kékeré kan wà níbi ibì kan mọ̀ bí igbó yẹn ṣe kéré tó táwọn èèyàn bá ti ń gbabẹ̀ kọjá báyìí gbogbo wọn ọ máa ń pa wọ́n ni tó má ti lè ń gba bí igbó yẹn kọjá báyìí wọ́n máa ń pa wọ́n ni wọ́n máa ń pa wọ́n ni wọ́n máa ń pa wọ́n ni. so bẹ́ẹ̀ nìkan ṣe wá gbabẹ̀ kọjá ni bó ṣe wá pa nìyẹn mo wá ní ah ah mo ní so igbó kékeré yìí ló ń pa àwọn èèyàn àmọ́ ah, níwọ̀nba igbó kékeré tí ò tó nǹkan kan yìí ló wá ń pa èèyàn téèyàn bá ti kọjá ń bẹ̀ so mo ṣẹ̀ṣẹ̀ wá lọ bá àwọn aráàlú àwọn arádùúgbò tó wà ń bẹ̀ nìyẹn mo ní à mo ní ẹ má bo ẹ jẹ́ kájọ pawọ́pọ̀ kí àjọ pa kájọ run igbó yìí kájọ sun igbó yìí ká gé igbó yìí kúrò kó má sí igbó yìí mọ́ mo ṣáà ń pariwo mo ṣáà ń pariwo mo ṣáà ń wọ gbogbo inú street mo ṣáà ń sọ pé ẹ máa bọ ẹ jẹ́ ká wá gé gbogbo igbó yìí kúrò igbó yìí ò tó nǹkan kan nǹkan kékeré yìí tó wá ń dà wá láàmú tó tó bá tó ń pa gbogbo adúrú èèyàn báyìí so mo ṣàṣẹ wá lọ ń pàwọn ènìyàn ní wúmà kan wá ní àwọn ò ní dáhùn ó ní àwọn ò ní Ah, àmọ́ ní iye kó dáhùn pé because igbó kékeré yóò kàn máa pa ogun àwọn èèyàn lọ ni pé igbó yóò dẹ̀ tó nǹkan kan so báwọn kan àwọn ìgbà tí mo ṣàwá sọ̀rọ̀ yẹn tán àwọn kan náà ṣàwá tẹ̀lé mi tá a ṣáà jọ lọ lójú àlá yẹn a jọ lọ sí ibi igbó yẹn mo ṣàṣe láàrin nìyẹn nìyẹn then the second one mo ṣàrí pé iná iná bẹ̀rẹ̀ sí ní jó ó bẹ̀rẹ̀ sí ní jó gbogbo ilé gbogbo ilé káàkiri iná bẹ̀rẹ̀ sí ní jó mo ṣàṣe lálá yẹn ìyẹn náà nìyẹn ṣàṣe pé ṣókí ni nǹkan tọ́nà fi hàn mí òun ni màá sọ so nǹkan tá a máa ṣe nǹkan àdúrà wa náà ni wípé kí ọlọ́run má jẹ́ kí iná jó wa ohun ohun àbáwọn náà ṣe máa sọ gbogbo àwọn ohun ìní wa kó má di ohun tí iná ń jó ṣó ti yé wa ẹ jẹ́ ká máa gbàdúrà pé wọ́n lọ́run iná má dò ojó ohun ìní mi gbogbo dúkìá mi iná má dò ojó èmi gan iná má dò ojó mi ṣó ti yé yín ẹ jẹ́ ká máa gbàdúrà yẹn ẹjọ́ bójá mùsùlùmù ní ẹ bójá kírísítẹ́nì ní ẹ bójá babaláwo ní ẹ ẹni tí tó bá lè fi gbàdúrà yẹn ìwọ ṣà máa gbà iná má dò ojó mi ṣó ti yé yín iná má dò ojó lé mi bó ti wù kí wàhálà ìdààmú pọ̀ tó iná májò dọ́dọ̀ mi májò dó dúkìá mi májò jó mi májò jáwọn ẹbí mi ẹ jẹ́ ká máa gbà á ní àdúrà bẹ́ẹ̀ so àfihàn mi jù bẹ́yẹn náà lọ fún the first one yẹn i think that one ó máa ti yé everybody ó máa ti yé everybody so ẹni tó bá mọ̀ pé the first one yẹn ó ti yé òun kó máa fi sínú comment section a máa reply onítọ̀hún so ẹ ṣé àdúpẹ́ ojú tẹ fún òwò òní fọ́ bẹ́ẹ̀ sì ni etí yín ò ní di ẹ ṣé ó dàbọ̀.